mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmídé ọ̀làsànlóye lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlú mọ̀ọ́ká òṣèré Jamiu Azeez ló lo ìtàkùn ayélujára TikTok fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé nígbà tí òun wo ìrìn àjò òun láyé àti wípé òun táwọn èèyàn ti ròpin táwọn èèyàn wò pé òun kò lè dé èèyàn láyé òun ni wọ́n wá ń fọwọ́ sọ̀yà wípé ọmọ àwọn ni nísìnyí ó ní òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ò dojú àdúrà ti òun ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀ mọ ọjọ́ yẹn máa rẹ o ọmọ ọlọ́pẹ́ tí wọ́n ti ròpin pé kí ni kò lè bá wọn jẹ́ nìyàn mọ́ ò padà dánmọ́ tó wọ́n fọwọ́ sọ̀yà pé ọmọ wa ni ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlú mọ̀ọ́ká òṣèré Kenny George ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé òun ti ra gíláàsì ìdáàbòbò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tuntun tó ṣẹ̀ṣẹ̀ jáde ìyẹn iPhone 13 àmọ́ o ó ku ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn gangan wípé òun nígbàgbọ́ wípé Ọlọ́run máa ṣe é tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ náà sì ṣe àmì sí àdúrà rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà olórin ẹ̀mí Esther Ìgbẹ́kẹ̀lé fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tó ti ń lùlù tó wáá kọ sí abẹ́ fọ́nrán náà wípé òun fẹ́ kí àwọn onílù òun mọ̀ wípé òun náà máa ń lùlù kì í ṣe wípé òun máa ń kọrin nìkan àti wípé Ọlọ́run fún òun lẹ́bùn lóríṣiríṣi tí àwọn olólùfẹ́ rẹ̀ náà sì sọ wípé ògo ara màmá náà pọ̀ ẹ ká wo díẹ̀ níbẹ̀. ẹlẹ́ẹ̀keje gbajúmọ̀ olórin Simi fi àwòrán rẹ̀ sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì kọ sí abẹ́ àwòrán náà wípé òun máa ń gbórin tuntun jáde lẹ́ẹ̀kan tàbí ẹ̀ẹ̀mejì lọ́dún kan ṣùgbọ́n o àwọn máa ń fi àwọn àkókò tó kù ru ẹjọ́ ẹlẹ́jọ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ń sọ fún wípé irọ́ ni o wípé màmá ẹ máa ń fi ara balẹ̀ wo ìwà àwọn ènìyàn ni láti fi gbé orin tuntun jáde ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún ìlúmọ̀ọ́ká òṣèré jọkẹ́ silva nígbà tí ó rí ọkọ rẹ̀ ìlúmọ̀ọ́ká olú jacob tó yọ sí lójijì lẹ́nu iṣẹ́ àpòpọ̀ eré àgbéléwò tuntun kan tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ inú ìlúmọ̀ọ́ká òṣèré jọkẹ́ silva náà dùn púpọ̀ tó sì fi tẹ̀rín tọ̀yàyà pàdé ọkọ rẹ̀ nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká olórin King Sunny Adé pàdánù ọ̀kan lára àwọn ìyàwó rẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí pẹ̀lú ìbànújẹ́ ọkàn Ni ọ̀pọ̀ àwọn olólùfẹ́ King Sunny Adé ṣe fi àwòrán arábìnrin náà sórí ìtàkùn ayélujára wọn tí wọ́n sì ṣàdúrà fún màmá náà wípé Ọlọ́run á tẹ́ rere ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà Alex Unusual ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn ènìyàn nímọ̀ràn wípé kí obìnrin má torí wípé ọmọ kan máa wá ṣàwárí òun kí ó wá rẹpẹ̀tẹ̀ sílé kí ó má bu ìyìn kún ara rẹ̀ wípé bákan náà ló jẹ́ fún àwọn ọkùnrin kí wọ́n má wò wípé àwọn máa lọ fi ọmọ lọ́mọ kan láláì ní ànító àti àníṣẹ́kù láì má bu ìyìn kún ara wọn nítorí orin ìlú mọ̀ọ́ká Tiwa Savage táwọn èèyàn gbọ́ wípé wọ́n fẹ́ máa ṣe ọ̀lẹ ó ní kí wọ́n rò dáadáa o nítorí wípé ẹni tó kọ orin ọ̀hún gangan gan kò jókòó sílé ṣe ló ṣiṣẹ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúmọ̀ olórin díjà ló lo ìtàkùn ayélujára rẹ̀ fi ké gbàjarì síta wípé ẹ̀yin èèyàn ẹ máa gbà mí ọmọ òun ló fẹ́ fún òun lẹ́jẹ̀ ruru nítorí wípé òun ní kó má tẹ̀lé àwọn ẹ̀gbọ́n rẹ̀ lọ sí iléèwé ni ọmọ náà bá lọ fara pamọ́ fún òun ó lóun ti wá wá wá wá gbogbo ọkàn òun ti dàrú kó tó di wípé ẹ̀mí òun sọ wípé kóun lọ wo ibìkan ibẹ̀ lòun ká ọmọ náà mọ́ díjà ló fi àwòrán ibi tí ọmọ náà sá sí àti ọmọ náà sórí ìtàkùn ayélujára rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ ah, ni ni ọmọ náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlú mọ̀ọ́kọ́ olórin fújì king túlé àlàó màláìkà ks1 ni ó ti gbóríyìn fún ìlú mọ̀ọ́kọ́ olórin fújì ni ìyẹn adéwálé àyùbá èyí tí ó ṣẹ̀ṣẹ̀ fi orin kan síta tó sì fi sí orí ayélujára rẹ̀ ní èyí tí ks1 màláìkà pẹ̀lú pín orin náà lórí ayélujára rẹ̀ tó sì sọ wípé òun fẹ́ràn orin èyí tí adéwálé àyùbá ṣẹ̀ṣẹ̀ kọ tí àwọn olólùfẹ́ rẹ̀ pẹ̀lú fẹ́ràn orin náà lórí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà aránṣan ni ìyẹn Yomi Casual ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ èròǹgbà rẹ̀ wípé àwọn ìjọba ò fẹ́ kí àwọn ọ̀dọ́mọdé oníṣòwò ṣe àṣeyọrí wípé wọ́n máa ń gbóògùn tì wọ́n wọ́n máa ń fòòró ẹ̀mí àwọn ọ̀dọ́mọdé oníṣòwò náà pẹ̀lú gbogbo ohun tí wọ́n bá ní ó ní o àmọ́ o Ọlọ́run ju gbogbo wọn lọ kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára Ọlámídé Ọlásànlóye